ABS Media Channel. Ini saudari istana Nabi Muhammad sallallahu alaihi wasallam. Dábàá mi sí ìfẹ́ máa gbọ́ ní kí n lọ lábẹ́ ọ̀rọ̀ ọlọ́pàá àwọn olùdarí ẹ̀ṣẹ̀ náà lọ sí. ABS Media Channel. Àlọ́kù fi رسول الله أسوة حسنة. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. oníṣẹ́lọ́wọ̀n ọmọ àríkẹ́ Media Demo. Gbogbo tí a fẹ́ gbé láyé dáadáa, a kọ̀ lára rẹ̀. Gbogbo tí a kọ́ fẹ́ gbé láyé níta gbogbo náà, Media Demo. Oníṣẹ́lọ́wọ̀n ọmọ àríkẹ́ ọlọ́. Lọ́nà, pàdùnmọ́ lórí wọn lábẹ́ fẹ́ fẹ́ ìyàwó. AVS Media Channel. lára ìlú ìṣẹ́ ìyẹn ń lọ́wọ́ ìyá tó ní ẹ̀kọ́ tá a lọ ń lò pẹ̀lú àwọn ìyàwó ànábì ọlọ́ọ̀nà ìyá wa ni wọ́n. AVS Media Channel. ìjẹ́ ìyá wa ìgbà ọ̀rọ̀ gẹ́gẹ́ ni wọ́n ti ra wọn ní ìyá fún wa ọlọ́run tó dá wa ló pè ní ìyá àbí kí làwọn àgọ̀ táwọn nǹkan tó ń tẹ àwọn ní mùsùlùmí máa ń ṣe ni kí wọ́n á máa búgbà wọn. AVS Media Channel. Sànnájú bá ti áńkà òbí pẹ̀lú ẹ̀, sànnájú ó sì kọ́ ó tó kù. Kọ́dà tó jẹ́ pé ànájú ṣe ábílí pẹ̀lú ẹ̀ lónìí ó wá kú ìjì ẹ̀dá. Wọ́n sì jọ ń lẹ ní tọkọtaya tó tó ó sì di yàrá náà. AVS Media Channel. Ó lẹ́ ìrìnnà ní ìrìnnà ní ọ̀rùn وأزواجه أمهاتهم فالنبي صلى الله عليه وسلم ورسم لكالك ويجه تجارب sannan berwajib bawa ila yawari wa azwajuhu ummahatuhum àwọn ìyàwó rẹ̀ ní oúnjẹ ìyàwó sọ́tàlàyé fún wa nípa bọ́lá ṣe ní kí bíbí àdínájú àti ìyá ọkọ̀ àti ìyá bó lóṣù dáa. abs media channel. لن إن شاء الله máa في المنطقة يسمى nípa ìgbésí ayé òṣìṣẹ́ ọlọ́run láti مشاركته في بناء الكعبة في مكانه إن شاء الله رب العالمين كان النبي صلى الله عليه وسلم يوفى وصواله النبي يوفى development يا وصواله ABS Media Channel. Àwọn nìkan òkun ti ta bá ti dára. Títà ò ti dára àwọn tí ò dáwọn ní wọ́n mọ́sálásí. Ó láwọn ìṣẹ̀lẹ̀ kan àwọn ọ̀sẹ̀ tí kátà náà sọ̀rọ̀ pẹ́lú tí wọ́n ṣe nígbà tí. ABS Media Channel. A lè ká fún Tẹ́ńtò ní lónìí, Community Development Services. láwọn nǹkan tó kó ìgbà ìdàgbàsókè bá ìlú bàtà láti fi ìwọ̀n lórí. KBS Media Channel. Bá nàbí ṣe gbọ́dọ̀ ní wọn, ó lè ká nàbí ilé àmà gbòòrò ní ìdíbò ní kọ̀mílítì tí máa ń lọ. Ìgbà ìgbà yìí wọ́n máa fi darí rẹ̀. Òun náà kọ̀ntìbútù kóta rẹ̀ síbò ní ìdọ́lọ́gbẹ́ntì àti. KBS Media Channel. Bẹ́ẹ̀ni nígbà tí wọ́n fẹ́ kópa àdàn ìjọba nípa wípé kan àgbà lórí èyí tó pọ̀ ní ọ̀rọ̀ àwọn àfáà ni pé ẹni kọ́kọ́ máa ń ní àdúgbò ìwà nígbà yìí. AVS Media Group. Àwọn àfáà mi tí wọ́n sọ wípé kàábà ti ń jẹ́ ní ìmọ̀ ti pẹ́ ti pẹ́ ṣáájú ìgbà nígbà àìsàn. Wọ́n dàbọ̀ àkọ́kọ́ tó kọ́ máa ń wọ̀nà àmàláyíká nígbà kọ́kọ́ ni. Yorùbá bẹ́ẹ̀ ló AVS Media Group. Kìlá màláìkàtú lọ́yìn ìfẹ̀rọ̀rùn wà ádámù táwọn tí ó mọ ilé ọlọ́run tá ń pè ní kàádà lónìí kì í ṣe àwọn àkọrin yìí bàná bẹ́ẹ̀kọ̀ rẹ̀bí làárù àwọn tó mọ ilé ọlọ́run ọba ọba àlàrà sí sáńtò ní kàádà ìwọ́n pọ̀ ní méní méjì mẹ́wàá ni wọ́n ń kọ́ nípa fún mi. الرحمن ملائكة الله الكرام ملائكة الله الكرام أو ملائكة الله يوفقهما ABS Media Sama Owó Kútúní di ká fún ọmọ wọ́n á dání níbi Ádámù náà wá di òun náà tó mọ̀. Wọ́n kà wọ́n tó kà wọ́n kà wọ́n lọ́jọ́ kà wọ́n lọ́jọ́ pé ìdáwàá ikú Media Channel. Lóde Ibrahim Alayhi Salam ni wọ́n kọ́kọ́ mọ ilé ọlọ́run ọba tí yọ tààdá tí yọ tó ní AVS Media Channel. Tí yẹ báwọn ni mọ̀lẹ́bí tí wọ́n gba nígbà tí wọ́n jọ ń gbé papọ̀ àwọn náà tún ọmọ nígbà tí mo máa dábọ́ sí owó. lẹ́yìn tí wọ́n àmáyékọ̀ àwọn èèyàn kan ni wọ́n mú àwọn ẹ̀dá tó wáyé. wọ́n sì wọ́n ní àmáyékọ̀ lẹ́yìn àkúndà nínú ẹ̀mọ̀láàkún. ẹ̀mọ̀láàkún ní pè ní ẹ̀mọ̀láàkún ní èdè ni gbogbo bóyá. ABS Media Channel. ọjọ́ ìgbó kàn lásán gíga rẹ̀ sẹ́yìn ló ti ta pé kòkò tó lẹ́ máa dé lọ́pọ̀ rẹ̀ ìwọ̀ lọ́dún ló ní àmúlá ìgbà yóò bí ìwé ti máa ń lò láti fi ọ̀rọ̀ fún à. àbí tí ọlọ́pàá tó strong owó àmúlá. àwọn àmáyékọ èèyàn kan ni wọ́n wọ́n ga máa bá a ní àwọn ọlọ́run láwọn ìfá àti jẹ́lẹ̀ sí lámúyókó lẹ́kọ̀ọ́ lè sí lóhàn àti ìlú láti. AVS Media kàábà tó ń mọ́ ó dàrú kalẹ̀ ó tún ní ìlú tí wọ́n wú kí wọ́n tún ìlú rẹ̀ فلا بيت رب العرش عشر فخذهما الله الكرام وآدم فشئتم فإبراهيم ثم عمالكم قصي صبي قريش قبل هذا يذوبهم àwọn sáàmù ẹni ọlọ́run pàábà lónìí tó tó wá wà oṣù wàyí mẹ́wàá ni wọ́n mẹ́wàá ni wọ́n ń gbàtẹ́ni tí ń tọ́ni ń CBS Media Channel. Apapun malaikatul lahi wa adam. Ìjọba láti wá kúrò ọlọ́sìn lẹ́nu sọ́rọ́ tó áàrì ìrọ̀lánà wípé iná awọ ìlànà ikú owó ní ABS ilé tọ́lá ní kó máa darí ìrìn ẹ̀mí tí mọ́ta. Lọ́kọ̀ọ́ rárá àkọ́kọ́ ló súnmọ́ kò súnmọ́ kó jẹ́ pẹ̀lú ìbọ̀rẹ́mà ni ó kọ́kọ́ máa ń lò. ABS media dára. ó máa ń kó ní màláìkà lẹ́yìn màláìkà ó wá wó ní ìdíkàtọ̀ ọmọkùn ádámù lọ́wọ́ ádámù àwádìí àwọn náà máa wọ́n tó ọmọ. lẹ́yìn ànábì ádámù ọmọ ànábì ádámù. ABS media dára. ànábì wá sí ọ̀làkọ́kọ́ ànábì ọ̀rẹ́ ọmọ ádámù. sọ̀tí gbogbo Ibrahim. Ṣéèkù náà jẹ́ òun náà tún máa nígbà tí ṣéèkù náà máa tán ó tún pẹ́ ó tún jẹ́ ìgbà tó wọ. ABS Media. Ọba wípé ara Buhari ìlànà Ibrahim náà lọ kàwá ó jẹ́ àmínà lọ bá Báwọn tí tí ń bẹ̀rẹ̀ ìlànà sílà ní wọ́n wá bolówà láti ìlú ayé. Àlùmọ̀ àmàlárẹ́kà àkọ́kọ́, ànábìwá Ádámù jẹ́ kejì, ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ̀ka ni ànábìwá ìbọ̀rọ̀ yìí ni ànábìwá Ṣíkù wà ìbọ̀rọ̀ wá sí ìbọ̀rọ̀ yìí wá tẹ̀lé. Àwọn àmàlẹ́kọ̀ọ́ ta orílẹ̀ ẹ̀ka ta ní àwọn èèyàn ńláńlá àwọn ti kọ́kọ́ gbàdúgbò máta dájú lẹ́yìn àlọ́jọ́ ẹ̀bọ̀ yìí. Àwọn tí wọ́n ti ń bẹ̀rẹ̀ sí àbálá sọ́mà. Lẹ́yìn àlọ́jọ́ ẹ̀ àwọn àmàlẹ́kọ̀ kò sọ yíyún kò sọ yíyún òun ni bàbá ńlá tẹ̀rẹ̀ yẹn ti ta àwọn àlùbáyé mọ̀tọ́lọ́ta ní gbẹ́gbẹ́ yìí. ABS Media ní bàbá bàbá ẹni Mùhàmmadu ọmọ Abdullah ọmọ Abdulmọ̀tọ́lì Ìkúlá Ìbùdọ́lì ṣọ́yídà lẹ́yìn náà àwọn aláṣẹ ìṣẹ́ aláṣẹ alẹ́ òfin jẹ́ amúlò lẹ́yìn náà àwọn. ABS Media Channel. lẹ́yìn lẹ́yìn aláṣẹ mi ọ̀nà kò sọ́yìn kò sọ́yìn ní bẹ́ẹ̀ lẹ́yìn lórí ìkìlá ṣòkò sọ́yìn náà bàbá ńlá àgbàdo ni òun náà gbà ní tẹ̀ ní tẹ́jà kàájà tó gbé kàájà yìí kọ́. ABS Media Channel. ti àwọn lárúbáwá kódà àwọn tí èsè sínú wọn ẹgbẹ́ mẹ́rìndínlẹ́sì àwọn jọ nínú ogún tá a ṣe lára àwọn bàbá wa ni wọn. Sokùsọ́yù ilé bàbá ìnáwó kẹrin òun náà fún ọmọ rí. Kàgbà tí kò wá ìṣì náà wá tún ma. Àkùrẹ́sì máa gba lérò kí làwọn gbogbo àwọn máa dọ́gba àkùrẹ́sì lásìkò káàkiri náà lẹ́nu wọn. Sòrí níta ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ tó bá ìnáwó náà ti gbọ́ ìyẹn. المساعدة الرسومة لو قريش قال قبل هذين جروه قبل هذين قريش تقول قبل هذين جروه وصحيح قبل هذين جروه جروه الناس وأعجوم لوعن إسماعيل àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí tó tó dáná lọ́sàgbà ọ̀rọ̀ tó tara wọn kọ́ lárúbá. CBS Media Channel. tó sàábà máa dájú kò sọ́yù àti ọ̀rọ̀ yìí. وعبد الإله بن الزبير. فإذا أنا وكنت سعادة أنا لا يعمى سعادة إذا كنت في أنا سعادة في قتا. ABS Media Channel. إنسان يرى عائشة. وإما أن تقع عظمتي فأكون على ولا عندنا لهم نار ولا الحجاج وعنده لنا ابن عبد ربنا هكذا كذا بلا لحجاج وهذا متمم رفض ما ليس لحجاج ما وشما وهذا متمم لا تقول شيئا ليس ABS Media Channel sàádà ni ó tún wá tó èyí tí dọ́là sọ̀rọ̀ ìgbéyà ìjọba yìí ìjọba tàwọn ní ló wá tó wá ló kí ọ̀ṣọ́ tá à ń rí lára sàádà lónìí ó tó dá òun ló kí ìwọ ọ̀ṣọ́ tó kan náà láyé lónìí tí ìjọba tàwọn yóò ní máa ṣe àtìká òṣè à tí wọ́n máa tún sàádà tó tó ojú wọn ní òní báyìí náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sàádà káà ń pè TBS Media Channel. Lẹ́tàlẹ́tà láti òmùmánà òmùmánà ra gbogbo àdúgbò tó wà lẹ́gbẹ̀ẹ́ sàábà wọn sanwó fún wa. Ó ní kí wọ́n wà sáà mọ́tò lówó ọ̀gbọ́n lọ́wọ́ fún wọn òjò ìṣẹ́dá lẹ́kọ̀ọ́. TBS Media Channel. Ìjọba tó ń pa wọn nǹkan kan ó fi lóko. Níta wá fẹ́ lò ní kí ìgbà tí kò bá yíṣù ìsìlámù ò tí ì dé kòrèṣù wá rí káwọn fẹ́ tún kàábà náà làwọn nígbà tún kàábà náà. JBS Media Gala. Hmm, ìgbàlá ọ̀rọ̀ tó ń rẹ̀. Nígbà tá a sọ̀rọ̀ kọ́bí lórí ìgbà tó mọ́, a máa bá èdè ńlá látàrí èdè ńlá yára bá. Ó dẹ́rù la gbogbo kò sọ́kùnrin kan ní wọn tó lè sọ́nà. JBS Media Gala. Wọ́n á wọ́n kó láti wá sí àtìsí fún ọlọ́run ìgbàgbọ́ nígbà yóò fi láti rí. وكان òun àwa kò dé ẹyẹ ńlá òun tẹ́lẹ̀ bá àwọn bó lọ ẹyẹ ńlá òde tó ẹyẹ ńlá tó ẹyẹ ńlá ló wáyé kó tó náà kó lọ wá fún wa láyé àti ìmọ̀ káàdà àwọn oṣù wọn bàtà àrà ọmọ ọmọ ẹgbẹ́ kò wọ́n tó ń lo pípa tó kò ó ti ṣe mọ̀lẹ́bí kan mọ̀lẹ́bí tó pọ̀ náà tó tó ẹ̀ ṣe. AVS Media Channel. Àwọn obìnrin ti wáyé lè yí tó pọ̀. Rẹ́ẹ̀lì àwọn táwọn ń lẹ́sìn wọn jọ kò lọ́jọ́ jẹ́ tọ́lọ́jọ́lá ike ní kẹtí ń jẹ́ pé gbogbo mọ̀lẹ́bí ló jọ ní ìran ìdèkọ́ ọ̀pọ̀ ní òòrùn wọn sì. sọ́dọ̀ ní wọ́n fi tí wọ́n gbé alhajarul aswad sáàánú jọ black stone òkúta tí yẹn gbọdọ̀ pàdé báyìí sàlá kọ́dà kọ́ ráàlẹ̀ mọ́ máa tẹ̀lé padà wọ́n yóò tẹ̀lé pọ́ńtì rẹ̀ lánàá. AVS Media Channel gbogbo tí ń bá òun lọ tó ń lọ ìṣẹ̀lẹ̀ padà tó gbá òkú rẹ̀ fúnra rẹ̀. Kódà tí ọlọ́dẹ di nígbà tó wà ní Sàábà, àwọn èèyàn pọ̀ bí ojú ọ̀rọ̀ yẹn níbi iṣu máa wọn níbi bẹ́nu látàárọ̀. ABS Media Channel. Ibi tí àìmọ́ta ń bẹ lára òkúta yìí. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n wájú tuntun nílẹ̀ pé Ásẹ̀sì kò dìbò ẹ̀mọ́ àrẹ ìṣẹ̀lá mọ̀ máa kàá

nígbà tí òkúta tẹ̀ ń pè ní black gold ọ̀yẹ́ òdò ilé ayé. Bàbá òkúta ayé tó ilé ayé funfun ni sọ́wọ́ àdájú odò lóògùn báyìí Adam. Wọ́n lẹ́sẹ̀ ìrìn àti ló sọ ẹ́ dúdú. والحديث جاي له هو فاهم حديث ABS Media Channel. هذا هو ما لك. wọ́n gbé ẹ̀ ágbẹ́lù làbùwájú sí ibi tó yẹ wà gbàdàgbé òfin ṣálọ́ọ̀kù ni ó jẹ fún ìtura gbèsè. previous media channel. kí lọ wọlé mi wá ju báàrà gbé ágbàlú làbùwájú sí ẹjọ́ gbàdá wàrà wàhálà tó lè tó súnmọ́ tó máa wọn. wọ́n ní bàbá wọn kò gbà nínú àwọn mọ̀lẹ́bí kòwéṣì làwọn tẹ̀lé lọ́kọ́ mi media channel. àwọn yà kú àwọn onítàkẹ́ni kankan àyà àwọn tí ó kó kùtà sílẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ lọ́gbọ́n kìíní lọ́gbọ́n kejì kẹta. Òfin wà ní dọ́kítà àwọn. AVS Media Channel. Àkùrọ̀ ní ìbáwọ̀ ṣe àwọn ọ̀dà alternative wọ̀ òwe lábáwò sẹ́kì disposition. Àwọn ọ̀dà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ tó bá wọlé. evitado eso en toda tu vida en el ministro Rasulullah sallallahu alayhi wa sallam en tu vida en el mundo de Israel sallallahu AVS Media Journal. wọ́n ti máa ń lérò lóko kò sí ìṣòro láti ṣe ọ̀rọ̀ ó sì wọ́n lébẹ́lẹ́ ìṣó wa. ABS Media Channel. ṣé ó láwọn ẹgbẹ́ tó ti tún tàbí láti bá wa sọ làwọn tẹ̀lé? ẹnì kan wá kéèyàn náà lọ wà lẹ́kọ̀ọ́ ọ̀dọ́gbìn náà ni wọ́n lè lọ lẹ́lẹ̀. ABS Media Channel. ìlú kìí lẹ́kọ̀ọ́ tó àwọn àmì ẹni gbogbo jẹ wọn sọ nípa òṣogbo ẹ ẹni ìwà mú làákà ìkàwà táwọn tó mẹlẹ sáárà òwúrẹ kí ni làákà iná àdájọ ní kẹlẹ mú àfọwà tó fẹ wọn nǹkan tí a sọ náà ti rẹ máa gbé alhajar aswad sórí àpò lẹ́gbọ̀n tí gbogbo mọ̀lẹ́bí. ABS Media Channel. Wọ́n lò ó lọ sí alhajar aswad. gbogbo mọ̀lẹ́bí wa ti wá sí wọn òṣèlú ìgbà tó bẹ̀rù pé wọn ò ní kó owó àbẹ́. ọ̀rọ̀ ẹgbẹ́ ni wọ́n kú sẹ́ni tí ó kó síbi tí. ABS Media Ghana. ọ̀rọ̀ àdúrà fún wa rẹ̀ tó sí ipò tó wà. ní ìkó náà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àwọn àṣà ní ọgbọ́n ń pọ̀ láti fi lè ta kọ́lẹ́kù lórí ìta àwọn ìmọ̀ ní òṣìṣẹ́ ìgbà kan mūsų Media Channel. Fábílẹ̀ wà bá àdàlùbọ̀ ẹ̀dá tí ó ti tí Mùsùlùmí fẹ́ mú láti fọ ayé ìdílé. Kí ló fi Muhammad Ọ̀gbọ́n ti kù láwùjọ Media Channel. Ṣé ọkọ mú ìlú wa? Àwọn náà máa pàtàkì rẹ̀ láwùjọ. Ẹ̀kọ́ mi ń dẹ́ka ló ta lọ́wọ́ ìgbàgbé àdéhùn lọ́wọ́ lọ́sùn ABS Media Channel. Màá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú wíkí ẹni dáadáa. Olùkọ́ ọlọ́mọba bá ti ń tọ́jọ́ bí ní ṣòfò tó fún wọn nípa bóòlù ìgbésí ayé ọ̀la náà fẹ́. Kó lè bá a máa jẹ ẹni tí a. ABS Media Channel. Bàbá bóun náà máa fi báyìí báyìí báyìí báyìí nínú kí ọ̀la yìí pé ẹni tí ìwà báyìí ń tẹ lára rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ò lè Bákanáà, ohun tí ó tún ṣẹlẹ̀ dáa tó kọ́ lẹ́kọ̀ọ́ nínú dáadáa. ABS Media Channel. Bí olùṣe bá wà tí ń dẹ́kun ní àlejò àná. Síjọba ní ẹ̀rọ sáráfì wa àkọ́kọ́ sáráfì ni àlàyé. Òun làá ṣe ní gbogbo ìdílé wà wá. Ẹni tí òkú bá ti rẹ̀. ABS Media Channel. Sáàmì ìbájú wájú fún níta kọ́wá ní àfáà lórí kò dáa àbáwọn láàjọ ọ̀tẹ̀ alágbàgbé àdájú rẹ̀ pé kó o ṣẹ̀ṣẹ̀ ọlọ́run kó fà òjò rẹ̀ lẹ̀. KVS Media Demo. àti káàkiri tó ṣe nígbà tó ti láàbọ̀ sí ìgbé ọ̀sìn ìgbà tó ti dé dáadáa láàrin gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ló ní òṣì kankan ṣe rí láwọn àti ìṣúgbọ́n àwọn bá dá a máa ń tó mú yàn máa ti jọ́ náà nílé káyọ́ lọ́tà rẹ̀. KVS Media Demo. ó jẹ́ ìrìn àwọn àwùjọ pé àní láwùjọ òye ti dá nítorí ìfà wàhálà láwùjọ agbọ́dọ̀ ní ṣéèkì táwọn àánú òbí jáde ẹja tó láì. Media Data. Ọ̀nà pápá ni ó. Ọ̀nà tí ọ̀rọ̀ sọ̀rọ̀ ordinary person. Àwọn ìlú ní ọ̀rọ̀ tó ti kàlẹ́ sí àwọn ìṣẹ̀kùn ó náà. ABS Media Channel. Tapi saya jadi benefit global umat global university global bapa Oleh sebab àkọ́kọ́ ìbàdàn nábì ó bá wọn gbọ́ ìní tí wọ́n ṣe láwùjọ tí ó mú dáadáa wá. ABS Media Channel. Hàbù Hàbù Hàbù Mùsùlùmí. Àbíkẹ́ mi ń sọ ní Hàbù Mùsùlùmí Ànábì Bọ́ọ̀mù. ABS Media Channel. arákùnrin kan jẹ́ kan ó lọ àjà lọ́wọ́ ẹ̀ kan ó sì jẹ́ni tí jẹ́ alágbára ládùúgbò ó wà ní àjà lọ́wọ́ èèyàn ó wà lóhùn ẹ̀ sọ́wọ́ wọ́n sì máa ń fi sílẹ̀ tẹ́lẹ̀. ABS Media Channel. Báwo ni wọ́n ń fi àwọn ọmọ ń jáde ní àjọ wọn? Ọlọ́run ló ń wọlé. Ló sì lọ́rọ̀ ẹ̀ ọ̀nà ìgbòkùn tí ń jẹ́ èrè tí ń tàwọn sí ìgbàlá ẹ̀rọ tààrà ìṣẹ́ ABS Media Channel. Àtẹ̀lẹ́ ìgbàlá ṣẹ́ta ìwọ̀ ìgbà wọ́n wá sí ìjọba fún mi. Àtẹ̀lẹ́ ìwọ̀ ìsanwó torí pé ní kí làá ẹ̀yìn ńlá ABS Media Channel. Wọ́n wá dólà òun, ó jẹ́ kí ẹ̀kọ́ òun gbowó wọn náà fún ọ̀daràn òun oúnjẹ wọn bẹ̀rẹ̀ sí máa kọ́ ni òkú kàádà nítorí fún wọn dá òun wọn ti òun wọn ní ABS media channel ti gbé òfin wọn ti gbọ́ bí wọ́n ní wọn wá ló gbàgbà lórí lórí ẹ̀tọ́ nígbà tí wọn àwọn òṣèlú lákàtúntọ́ wọn wá sí ibi. ABS Media Channel. Nílò ẹ má tà yí láti òní lọ, a ní bá lò ìdáhùn ìjàmbá ó dáàbò sí lórí ẹnì kankan náà. Àbákùnrin nìkan tó dáàbò sí lórí ẹnì kan gbogbo ayáyá àákòrò àjọ láti jù sẹ́yìn. ABS Media Channel. Yíyan ń pè ní Ṣẹ́yìnbó Àìsòdó ọ̀hún àtúntò ní Ṣẹ́yìnbó Ìmọ̀gbọ̀jà lẹ́yìn You náà have to àfọwọ́sí. ABS Media Channel wọn náà lè gbọ́ ìrìn àjò àti ìgbìlá bí àbá ilẹ̀ ilẹ̀ ń sọ̀rọ̀ tàbí wọ́n tẹ̀lé ọkọ̀ ẹ̀rí ọ̀sọ̀tà wọ́n lè lọ máa sọ̀tà wọ́n sọ̀tà náà ni. AVS Media Channel. nínú àwùjọ. ìdáhùn àwọn náà náà ń bèrè àwọn náà ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n náà tọ̀ lọ. sọ̀rọ̀ ní nǹkan tó ń tà nílẹ̀ yìí ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí a lè ká fún pé òun náà sọ̀rọ̀ ní ká lè lò ní community. AVS Media Channel. èyí tí irú Yorùbá ti takò ìtúnjẹ́kílẹ̀ tẹ́tí tí ń bẹ́ẹ̀ òun náà ni àìmọ̀láhàtì àrùnà common benefit for the woman. Káwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn tẹ̀ ń bá lò àwọn CBS Media Channel. Wọ́n ti benefit nǹkan kò ṣe tó wà tó restricted government. Wọ́n gbé rẹ̀ lọ síra àwọn àbúkà àwọn ìtẹ̀jọba ń bẹ́ẹ̀ tó tàbọ̀ sí. Káwọn ìtẹ̀jọba ti ń bẹ́ẹ̀ tó tàbọ̀ sí. CBS Media Channel wípé ìyẹ kẹ ẹjọ kóra lọ lórí ìdìfẹ́ di ẹtí ń jẹ́ sèkì gbogbo àwùjọ ìyẹn èyí tí ọ̀kẹ́ ṣe ń bẹ̀rù sáà lọ́lá tí wọ́n ní tí wọ́n lè ṣe ṣáájú kí ìṣẹ̀lẹ̀ wọn bàá jẹ́ náà. ọ̀rọ̀ yìí ó wọn náà wà ní ìfura màmá àdájọ́ ọlọ́run ṣiṣẹ́ tí mo ń bọ ìṣó ayé gbà náà lọ. Kọ́dà káàdì náà lè tó fọ́ bá lè gba ìrántí. ABS Media Channel. Oríṣiríṣi àwọn àmì ló pọ̀ tí ó ń sọ̀rọ̀. Kódà àwọn àmì inú àwọn tó bá wà síláàmù létà. Àmì tó ní nígbà tó súnmọ́ káàdì náà kù nígbà náà bí òun ló tó lọ nígbà ìgbà sáàmù. ABS Media Channel. Àwọn òbí wọ́n máa kọ́ sọ́kálẹ̀ òǹdọ̀ rẹ̀ bá tẹ̀ lágbára kuma wani access suke sama a idan gana nan wa ni relationship ABS Media Channel. Àwọn àgbẹ̀nú ọlọ́wọ́ bá àlejò ọlọ́ngbà náà lọ́wọ́ fún wọn ní access lọ sókè sábà. Wọ́n wà pẹ̀lú àwọn sókè ìkókò ìkókò kan wọ́n wá lókè sábà àkọ́kọ́. ABS Media Channel. Ẹnì kọ̀ọ̀kan náà ọmọ ènìyàn. Sọ́dọ̀ náà ti kò sáyẹ̀ wannan wannan misali an san da sunna fi shi ba da shi títí nígbà tí wọ́n gba mẹ́sẹ̀jì ọlọ́run lórí lágbájá ọmọ lágbájá AVS Media Channel. Ọmọ kàlẹ́dù kò lọ fẹ́ lágbájá ṣùgbọ́n lágbájá tó fẹ́ òun padà jà fún ẹni o. Gbogbo àwọn tó náà ọlọ́run ló ti rà ìdílé ìṣẹ̀lá. Àwọn ẹ̀ka náà wà fẹ́ máa ń tọ́lọ̀ ọba àdéjọ aláṣọ. AVS Media Channel. Tọ́lọ̀ ọba àdéjọ ìlú nílò ẹ̀fẹ́ ni mẹ́fẹ́ ti jẹ́ sí gbogbo àwọn màláìkà náà. Tí ìgbẹ́ náà màláìkà ti lẹ́yìn òkè sọ́nà àkọ́kọ́. Àsìkò tí ìbùlí ìlú bá ń tẹ́tí láàrin pọ̀lẹ́sẹ̀ ìmọ̀lá ọ̀pọ̀lọpọ̀ àìjà ló wà máa lọ jí gọ́. Tí ìrọ̀lẹ́gbọ̀ àbáyọ̀ lówó pásítọ̀ tí náà ti dín fún ìyọ̀wó. AVS Media Demo. Isso para mim não é muito ruim, a minha importância é muito grande. Então, mas uma infecção de carga, né? O nível awali jamii walipitana maneno aliyoambiwa anna kunna minha naqadu anna kunna naqadu minha مصاعد المجتمع ومن يستمع الآن ABS Media Channel. وصل وظيفة النبي النبي pé àwọn èèyàn fún ọ yìí sọ ní ìṣàjọba àwọn bẹ̀rẹ̀ sí máa wípé àwọn kú ní ọ̀rẹ́ lè ṣògbó fún information ọ̀rọ̀ náà. ABS Media Channel. ó ní ohun tó ṣẹlẹ̀ nígbà tó súnmọ́ sí àdínà ti dàgbà dé. akẹ́lẹ́ mi tó ṣẹlẹ̀ nínú tí a fi mẹ́fà náà ti súnmọ́ ìgbà náà ní pé àwọn tí wọ́n á lè ti dáa. KBS Media Channel. Especially àwọn nàṣọ́rọ́ ti kà á ní ojú àti wọn wọ́n ti mú fún ìròyìn pé àyà ìnájọ́ ọlọ́run ti dáa. Kódà nígbà náà lọ́run táwọn nàṣọ́rọ́ àti ìyàwó ti bá ń bá wọn. KBS Media Channel. Wọ́n máa ń ṣàgbéwọlé àwọn náà wọlé. annabi kan ABS Media Channel. Umar Banati Suya Dewa Mafia Asukutama Guri Suna. Shukura Wai Shiha Banati Suna. Kore Mutasi Marikon Salman Baru Shini Tatoni ABS Media sáṣàlì wọn bàbá rẹ̀ olùkọ́ lábòrò bàbá rẹ̀ ó kàn rí íńtẹ́ǹtì kan lára pé kò fẹ́ máa ṣe irú ìjọsìn bàbá rẹ̀ ó wá jẹ́ kọ́ lọ rí àáfàá ìyàwó yìí kan ládùúgbò. báyìí báyìí lọ́jà ẹ̀yà anábìkà ẹ̀ tó bá ní sùúrù ìdàgbàsókè tí ò ní bẹ́ẹ̀ bí náà. Ànábì ń bọ̀ òun yóò gbọ́ sí gidi ní òkè wa. Àlọ́rùkà ìsọ́kò ń previous movie again. Nígbà tá a nà sọ̀rọ̀, inú bẹ́ẹ̀ yẹ̀wò tó ń sọ fún náà nà sọ̀rọ̀ sọ fún pé ànábì tọ́jú òkú ìjọ lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn nígbà yìí kọ́ ànábì ti fẹ́ jáde. Wọ́n á sọ fún báyìí mẹ́rin bàbá láti lẹ́ fún previous media channel. Tàbí kan ti ń bẹ́ ní ìlànà báyìí. Rọ́bẹ́sọ̀n lọ sílẹ̀ ìlànà báwa lọ báyìí. Wọ́n fún sannan su fara yi ni a mimmata na fara da sallam. Ko zama lamin mẹ́ta tọ́rọ náà, sannan ìgbà tó wọ́n kò lù wọ́n kó wọ́n ṣe lágbára ó dé sí ẹ̀ Màjínà. Wọ́n sọ mọ́ pé Màjínà wọn lára tó mú wọn padà dé sí. Wọ́n ti gbé ní kó ẹ̀ Màjínà nígbà yẹn. ABS Media Channel. Ìgbà táwọn ti wá dé lẹ́nu ẹjọ́ kan gbogbo ẹ̀mí mẹ́ta tí Sàlìmánù Fáàlì ti dúró ládùúgbò wọn lọ́hùn lọ́hùn nípa ìgbádùn nígbà tó ti tẹ lóòótọ́ òògùn. ABS Media Channel. Àkọ́kọ́, wọ́n ló péye sí ànábì ìjọ dàda tí wà ìwà àkóso sọ̀dà kan. Lẹ́nu ìjọ dàda, ṣàkà ìjọ dàda kàyé láti lè ṣe àti ogun fámílì àwọn káàkiri. ABS Media Channel àtàwọn ìjọ kan wọ́n jọ lọ. Wọ́n sì bá àti wọ́n wá ní ìdàgbé tó kàn lẹ̀ lẹ̀. Ìdílé wọn fẹ́ mú láti jẹ́ ẹ̀rí áá. Báwo nígbà ìgbóyá ẹnìkan. ABS Media Channel. Ẹ̀mẹ́bí ìlú kàkà. Ó sọ ìwé ìfẹ́ ìṣiṣẹ́ náà lọ́wọ́ bá lọ fún ìṣẹ́ bá ní Gàbídù. Ẹ̀rẹ́ mi sọ̀rọ̀ ìwé ẹgbẹ̀rún náírà ẹ̀rọ ẹ̀dùn. Ó sọ pàdé rẹ̀. wá ń gbà. Òun ti wọ́ṣẹ̀.

ọ̀pọ̀lọpọ̀ wọn ní kò dáa kí èèyàn máa pọ̀ bí. ABS Media Channel. Àwùjọ náà wọn bẹ̀rẹ̀ àlejò ẹ̀rọ nínú ìròyìn ẹ̀rí káàrin ẹ̀kọ́ bá lè sọ̀rọ̀ dàpọ̀tà wọn òjì wà rẹ̀. Lẹ́nu ẹ̀yìn bá gba jíìsì lọ́wọ́ yẹn, àwọn náà wà abẹ mìíràn tó wà tó bá. ABS Media Channel. Ẹ̀sìn ẹ̀fọ́ àwọn jíìsì. So, Jamal Buhari náà lẹ́nu ẹ̀rí àlejò ẹ̀rí àlejò ọmọ yẹn jẹ́ wọ́n ní wọ́n ṣe ègùn àná ló ti jẹ̀gùn ó yàrá lè bà ní rẹ̀. Òní tí níbi ìdíkà òjíṣẹ́ ọlọ́run, sáńtàmù kan gbọ́dọ̀ wọ́n sáǹpù sáǹpù kan sára òjíṣẹ́ ọlọ́run. Ìgbẹ̀rẹ̀ sáńtàmù nùbùwà ilé nǹkan òun ní. ABS Media Ghana. Ó wà lára nínú ìgbésí àyàbọ̀ lẹ́yìn ìgbìmọ̀ tí ó fẹ́ tí o bá sì lè gbégbá pẹ̀lú mi nígbà tí wọ́n ṣe kí n ti bẹ́ẹ̀ tàbí lóòótọ́ ni òun là náà lè fi wọ́n sọ àbẹ́rẹ́ òbí àti AVS Media Channel. ọ̀sẹ̀ náà wá sọ ẹgbẹ́ méjì ẹgbẹ́ ẹ̀kọ́ tí wọ́n ti rí orí àmì àdébí ìwà náà ti ń bọ́ sí àkábí ọlọ́run. wọ́n ti sọ ní àbí ilẹ̀ àdìnàwó òmùgbàgbọ́ àwọn àlámà rí kan wọ́n sì máa fi máa sẹ́yìn òní wọ́n rí ibi tí wọ́n fi kọ́ sábọ̀n ìgbéyàwó tó wọ́n fi ṣàhádà fún sọ́lá màtíọ́lá. àwọn oníkà bẹ̀rẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí báyìí mẹ́jọ ti wáyé bí ẹ̀sìn ìjẹ̀dá. ìṣẹ̀lẹ̀ láti láti ọlọ́run sí ìjọba yìí ó wọ́ fún sani ìjẹ́ kò ní ní ó kí làwọn tó ta ọmọ nínú àwọn èèyàn míì wọ́n gba aláìfẹ́ sáà tó sókè ẹ̀mí ìbílẹ̀ ABS Media Channel. Àwọn olùkọ́ ti jọ pé ní fámìlì báyìí náà ló ti wá. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbà fún àtúnṣe lọ́wọ́ àwọn fámìlì. Àwọn tí ó àwọn àmàdí náà wọn òun ẹbí tó ti nípa náà gbọ́ nípa òṣìṣẹ́. ABS Media Channel. Wọ́n ti kà lọ́kọ́ wá sí àbá àwọn olùkọ́ àwọn méjì lágbà. Ilé ìṣẹ̀rọ ẹ̀kọ́ ọkùnrin tó wà. Àwọn fámìlì tí ó gbà fún àtúnṣe ó ní wọ́n máa fámìlì yìí sára àgbà fún yẹn. Muhammad Sade. ABS Media Channel. Àwọn ọ̀sán abẹ́ ọ̀sán màdàmẹ́ yẹn. Nígbà náà àyà yìí máa ń kì í sábà fún yàn. Ìgbà tí wọ́n bá lọ́mú sàmá jíjà yẹn ti kọjá kẹ́lẹ̀ ọmọ wa náà ní àṣà àbúrò. ABS Ṣé ẹ kúrò àbúkọ́ ìmọ̀dá? Àbúkọ́ yìí

مسافة وحذا وملامة لوجدتني سمحا Àbúkẹ́rẹ́ ilé náà tẹ́sì tí Mùhàmmadu ló wá lẹ́sìn. Kò ó sì máa tẹ́sì kan ò lè dá bí ibi ọ̀nà tuntun torí kẹ́ máa bù ó. Sọ́wọ́n ló ń tẹ̀lé máa nú òun. Sọ́wọ́n ní àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní ọmọ inú rẹ̀ ó ń lo òbí tẹ̀lé. Ṣùgbọ́n ìdàgbàsókè bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn fámìlì míì tí wọn gbà mú ti ṣe ọlọ́ sọ iṣẹ́ pé mú lò ní pé àwọn ìrẹ̀mọ̀ àṣọ́ọ̀tì àwọn ìṣẹ̀lẹ̀ lágbègbè àìsàbí pọ̀ nígbà tó súnmọ́ ká nábì ìgbà nábì tọ́pọ̀ lọ́pọ̀ ọmọ ó ti ó di ìtajà àwọn tọ́ta lọ́pọ̀ bí onígbà tí ìrọ́pò ọmọ AVS Media. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ó sì béèrè tó pọ̀ pẹ̀lú ògbóló àpàdà ká á débẹ̀ nípa àbúṣùlùyà déyìí family member kẹ́mi tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ nípa àdámì Media Channel. àbúṣùlùyà náà fún ó wá fi èyí ìgbọ̀n búṣẹ̀ pé nípa gbogbo tó ń sọ nípa arákùnrin yìí àwọn tó fún mi ní information nípa rẹ̀ Media Channel títà ìdálòpọ̀. àwọn èyí làwọn ìròyìn ńlá tó kọ́kọ́ tẹ̀lé ṣáájú kọ́lọ̀ tó gbà lábẹ́ ẹ̀rọ yìí kọ́lọ̀ ọba àlejò ọlọ́pẹ́ kó yí wa tó kí ló fà. Òyìnbó kí takò ọ̀rọ̀ tí ó takò láwùjọ yẹn ìkẹ́lẹ́ tó kò sí láwùjọ tẹ́ẹ̀ẹ́dọ́gbé AVS Media Channel. ẹni ọgbà ẹ̀rọ ni wọ́n dà kó jẹ́ pé bẹ́ẹ̀ ló lòdì sílẹ̀ àmọ́ àwọn àkáǹtì ọ̀rọ̀ ló wà jù bàtà bìí ọ̀dà kí lọ dé tẹ́lẹ̀ òṣèlú. Làwọn ẹlòmíì nínú àwọn kẹfẹ́ yìí bá tàbí AVS Media Channel. Tọ́lá ń bábá lè sọ ìjà náà ní fáwọn ẹlòmíì alá rọ́jù lẹ́yìn ìbílẹ̀ kọ́rí ẹ̀tẹ́yìn àbúrò ìyẹn máa ta ìwọ́n máa wọ̀ gbàgbọ́ wa. Ọ̀la káwọn mi wọ́n ti wọ́n yọ káké fún wọn máa wọ́n bòlú sí. ABS Media Channel. Ilé ìgbòho ìgbà lọ. Ṣé àgbọ̀ bá rúbọ̀ lónìí àdájọ́ náà wọ́n gbà? Àgbọ̀ bá fáàlì. Ṣé màmá ọtí wá lòun dé nínú gbóńbí kó lè má pẹ̀lú ìrírọ́ pamọ́ ànábì rẹ̀ láti ká ọjọ́ pàwọ́ rẹ̀. Gbogbo ànábì. ABS Media Channel. Ìgbésí ayé ẹ̀ ti ń sọ́kù. Làwọn ọ̀dá náà ti máa pẹ̀lú Súmúsílẹ̀m jà á wọ́n mọ̀ gbọ́wọ́ ìsàlọ̀. Ṣé ká ìgbọ́dọ̀ yìí ṣe òkú fọ́mílì wọn?

láti ìgbà tó ẹ ti mọ̀ ní. Media Channel. wọ́n ní wọ́n rárá o. wọ́n gbọ́dọ̀ sí ìgbà sọ fún mi pé níbi tí mo náwó ṣe òkè lẹ́kọ̀ọ́ wọ́n jà nílẹ̀ ṣé ẹ ẹ̀ lẹ́gbà mi lọ ẹ̀nà àwọn ẹ̀gbà ẹ̀gbọ́. àlejò ti sọ lọ́dọ̀ fún Media Channel. ẹni máa ń gbẹ̀rù lọ́dún náà alẹ́ kàkà sílẹ̀ àmọ́ ní kùrọ̀ ìrírí ọ̀rọ̀ ìgbésẹ̀ sínú wa ọlọ́run náà ló لكن هو سلبا في يعني في المقدمة تقرأ لكن هو سلبا في ABS Media Channel يعني في òpòrọ̀ ọ̀nà síkà ìníparọ̀ mi lè fi ẹgbà ọdún ọ̀nà mi fẹ́ àlùmọ́lẹ̀ rẹ̀ ti mú wòsàn alhamdulilayi síkà wọn náà lọ́mọ bíi Muhammad awùjọ. CBS Media Channel. Muhammad Abuja ẹ̀rọ máa ma tàbí kò ń sọ ní ẹ̀ẹ́dẹ̀kú. Òtún ẹ̀kú dàbí náà lọ́lẹ̀ ọlọ́run ti mú wọn tẹ̀lé tòmú ìkírà tòmú ọgbà àwọn kúrúkà náà wò fún ìjẹ́kìlì ọmọ ilé lọ. Media Channel. àwọn agbèsì tó pọ̀ tó pọ̀ lọ kò rí ìjọba sọ́lọ́ wáyé lò. àwọn tí wọ́n ń dáwọ̀ èèyàn ló sábà mà pé àlẹ́bí tí ó mà dé yìí mà ti láwọn ìwà ìfẹ́ ẹ̀tẹ́lẹ̀ àwọn tí ó ta kù láì lẹ́yìn Media Channel. lẹ́yìn ọdún bó ìdánilẹ́bi ṣe dúró dánilẹ́bi dánilẹ́bi ìlẹ́bi ní òfin dánilẹ́bi ní òfin dánilẹ́bi ẹ̀lẹ́bi ó AVS Media Channel. Ibi dánilẹ́bi ẹ̀kún ọlọ́wọ́ bá àlejò ọ̀la ni òun tó kù dáadé tẹ̀mí náà bá alágbóni láyé alágbé ten thousand ní ibi tí alágbé tó wà lẹ́sìn máa ṣe é lè wọ́n. Ọlọ́wọ́ bá àlejò ọ̀la. AVS Media Channel gúdàbí aṣèlérí táàbù òṣìṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ ní ti ọlá ẹgbẹ́ fi ń tà àtijọ́ ń bá bọ̀ láti ìpìlẹ̀ ìṣe sí àìlẹ́bí ò látàwọn ẹ̀yàn mi. Òkúta ìwà ní ti ń jẹ́ kí ìtura rẹ̀ pé ọmọ èyí láti ní kan padà ká ẹ̀ bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé pé àtẹ̀hẹ́ lọ́sọ̀ wọ̀kí ABS Media Demo. Ìjọba Media Demo. Ìlú ẹ̀bọ ni mọ́tà òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun. Gbogbo náà kẹ́rù ẹ̀bọ náà tó àwọn ẹ̀kẹ́ ń bẹ ìyẹn tẹ́lẹ̀ wọ́n ní ìgbàgbọ́ wípé ọ̀pọ̀ ló fi délẹ̀ wípé ilẹ̀ ẹnu wọn ń wá pé tó bá ṣe ìgbẹ́kẹ̀ àárí láàrin buhari máa ti fi lọ́wọ́ a máa wá àwọn orípo orípa rẹ̀ dáàbò lọ́lọ́ sí àrí ABS Media Channel. Wọ́n lọ́wọ́ ẹ̀rọ fún mi máa lọ sí àtẹ̀hẹ́ lọ́wọ́ bàbá òyìnbó. Oríkà hàn ní fún ọ̀lá lọ́wọ́ àwọn àti sáà fún gbàmí. وما تحمل في المنوال فمدى ما TBS Media Channel مدى ما لو ní oṣù kan lọ́dún lẹ́yìn inú oṣù káàkiri sábà máa lọ náà ní oṣù rọ̀mọ̀bọ́ ìtẹ̀síkẹ́ máa lọ ń ṣe nígbà ìṣẹ̀lẹ̀ àti pé ó pè ní wọn kú àwọn ọ̀rọ̀ tí àwọn méjì náà àwọn olùpàwọ́ àwọn olùgbà àwọn olùgbà àwọn olùgbà ìṣọ́ọ̀lù rẹ̀ ń bẹ láàrin àwọn èèyàn tó kú ọkọ̀ báyà náà. ABS Media Channel. Kíláàbá àwọn ènìyàn yá máa ń àwọn kan lọ́wọ́ láwọn ìjọ. Wọ́n mẹ́wàá tó ìgbésà ẹ̀ka nílẹ̀ fún òun ní ọ̀pá ní ẹ̀. Wọ́n mi, ṣé ń gbà ní ìgbà kí ẹ̀ma ẹ̀kú yẹn ń bẹ̀kẹ̀ láwọn ABS Media Channel. Ọ̀rọ̀ jù àwọn ẹ̀ka sọ̀rọ̀ àmọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ pàdé àpapọ̀ tó ti síbẹ̀ ẹni bú ọmọ bó ṣe bú ni ó ń jẹ́ ẹni bú kó o lè wá lókun ní mẹ́rin. lẹ́kọ̀ọ̀kan ìwé àwọn kó o lè ti bá wọn. TVS Media Channel. Ìjòkó sì wọ́n ọ̀rọ̀ kọ ọlọ́run ọ̀rọ̀ nípa nábìlá àmàkọ́. Nábìlá máa wá sí ilé ìkà lóṣù. Wọ́n dàgbà tó máa ń ṣe ni pé wọ́n á ti fẹ́ lọ báwọn. Ṣé ìjọba títí bá bò ní wọ́n kú ṣe tó pọ̀ lọ́wọ́? TVS Media Channel tí wọ́n wá sẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kàmọ́ wá wo ní ọjọ́ kan àti àṣọṣọ náà tó gbẹ́gbẹ́ rúbálì ọ̀gá rúbálì ní òde ká máa wá sí lẹ́yìn tó ń dá sọ́nà yìí. APS Media Channel. Ọ̀pẹ ilẹ̀ wíwẹ̀ ni àtàwọn kọ́sùn tó sáyidà yìí sí bàbá tó. Nígbà tí kò sọ́ọ̀tù mọ sáyidà tí ó ṣe wá àti sámi yẹn, sọ ni kí Sùlámù ò tíì dé. Ó ṣe wá àti àyíwá nìyà ṣùgbọ́n. playing ABS Media Banner. Aṣàmáradà ẹni bá yóò padà kú. Wọ́n máa ń máa Ẹni bá ti kú ti tẹ́mu náà kò sí sí àtúmọ̀ láyé Media Máa àwọn mú bí ènìyàn kú lọ padà wá wà ọ̀rọ̀ náà. Wọ́n fẹ́ kú ọ̀rọ̀ ìṣòro bí sáàlá gbàgbà fúra àwọn aláwọ̀ ẹ̀gbọ́n tó sí kí púpọ̀ àwọn alùpùpù wá pa àwọn ẹ̀ ámú tó lè kó kò lè padà ámú àbáwọn tí wọ́n lọ bá ń bẹ̀ ní wò jù wọ́n lọ máa ó ti fẹ́ ní kí ìjọba àwọn إلى الفروع إلى نار الصيف لما رأيت موالدا إنه إليك بلا مصادر أركنت نفسي لا محالة أني حيث Nígbà bẹ́ẹ̀ ni pé àfáà yìí ń bẹ nínú àwọn èèyàn táwọn náà sẹ́lẹ̀ lọ́dún láwọn pàdé wọn nígbà táwọn ń bẹ ní kéékèèké lọ́dọ̀ àwọn káàdì ṣe wà àtúnṣàwọn èèyàn. Ṣùgbọ́n Media Channel ànábì nìkan kọ́ ló máa ń fi hàn áwọ̀. Ìwọ́n lọ sí ẹ̀rọ àṣà ni láwùjọ lágbára lókòwé. Táwọn tí ò bá fẹ́ tó tù ú máa ń sábà lọ. JVS Media dá. Mo nípa ọlọ́run. Níbo ti pé kí ọlọ́run ọba sànà? Títí mo sábà ní ìlú òun dàgbà yìí. Kùnàkọ́ náà wọ́n padà gbóhùn ìdílé àtàlẹ́bí. Ó bá ń rán ní kí ọlọ́run ní ẹ̀rọ. JVS Media dá. Ibi tó ń rẹ́ ti ń lọ tó jẹ kó náà lẹ̀sìn tí ó wúlò fún ìṣẹ̀lá olùdíjọ́ lọ́wọ́ ọba àlejò ọlá ń bẹ tí tí ń ṣe òwe lóníkọ́ lọ́wọ́ ọba àlejò ọlá yọ àìsàn ọjọ́ lọ́wọ́ ọba olùdíjọ́ lọ́wọ́ ọba àlejò ọlá ọ̀wọ́ nàná bòrí àdèyí nínú ìwà ayé ọ̀wọ́ ìyàtọ̀ rẹ̀ náà sì ABS Media Channel olùkíta náàbì ìdájì lánàá kẹ́lẹ́ bátorí lójú oorun káṣùbà bá tó láti ọdún jẹ́lẹ̀ náà ni ó ṣẹlẹ̀. Media Channel. Ó ṣẹlẹ̀ náà lẹ́nu fún ìgbà oṣù mẹ́fà. Bàbá lálẹ́ tí lágbájá ti kú láti bò. Bàbá jí bọ́ọ̀lù ọ̀túnbọ̀ ọ̀gá. Bàbá lálẹ́ tí alágbájá kan tí wọ́n ti tí ó tó ìrẹ́gbẹ́gbẹ́ láti gbà.

Previous news. Kò sí báyìí lẹ̀. Tí wọ́n sùn nínú àbáwá láwọn àlá kan, wọ́n ní kí àlá á ní ìdá kan àdá forty six wáyé. Sọ́dọ̀ báyìí náà. AVS Media Journal. Àlejò ọlá ó gba wáyé fún twenty three years. Àlọ́ kan twenty three whatever times twelve ó yẹ kó lè fún wa ní two seventy o ọlọ́wọ́ dáadáa. ABS Media Channel. Àti wá forí jẹ́ oṣù mẹ́fà gba àlá ẹni two seventy six ní ẹgbẹ̀rún báyìí by six yóò fún yẹn ní forty six. Àdéhùn kan ti wá pé ẹ̀rí àlá tí wọ́n ABS Media Channel gbogbo àláàmù nìyí òṣè lásán tẹ́ńdẹ́ǹsì quality àti truthfulness ó hàn gan ọdún ọ̀rọ̀ àti pàrà ní wàhálà wọ́n tẹ́ iná bá jẹ́ mú lòlẹ́ yìí ọtí mo bọ́ AVS media channel. ọ̀pẹ̀lẹ̀ ọkùnrin ẹ̀jẹ̀ àti ìwé ọ̀gá wa láìláta máa ń jẹ́ni tó fojú sílẹ̀ rẹ̀ o máa ṣe gbogbo ẹni tó fojú sílẹ̀ àlá rẹ̀ lókè dáadáa lọ orí lójú àlá. ABS Media Channel. Kọ̀ mọ́ sọ fáwọn ọ̀tá rẹ̀ kí wọ́n bá máa wá sáré kí wọ́n bá tẹ̀lẹ̀ sí ọmọ. Ànábì ní gbogbo ká borí orílẹ̀-èdè àlá. Wọ́n ní bákan náà kọ́ ti fún ABS Media Channel. Kọ̀ pàtàkì àkọ́sùn máa lọ́sẹ̀ yìí ẹ̀mọ yẹn gbẹ́dọ̀ ní ìrẹ́lẹ́ ilé ìlú nàìjíríà alátórí òtún lọ sọ fẹ́ ní òye kó sọ fún lókùbà wọ́n là yí pé ọkàn jí láyé ọ̀pọ̀ ìdókòwò ní lálàbò. AVS Media Channel. ìdókòwò òṣùwọ́n lórí sálákìsí ìrọ́pò ìgbàdà bí ìkìláàsì nǹkan sọ ti para nǹkan tàn ọ́ ṣe nǹkan kan kò ní ṣe ọ́ dà mo ní oṣù àbùkà. AVS Media Channel. sọ́yà ìgbà wọn lọ́la wípé ìgbọ́kọ̀ ẹ̀ bá ti sọ̀rọ̀ wàhálà fẹ́ẹ́ sọ̀rọ̀ ó rọ̀ bí wọ́n pàtó wọn bá wọn bí èmi tó ṣẹlẹ̀ ọ̀gá ọ̀tá mi ọwọ́ máa máa lọ sí bá tìṣí lọ́wọ́ lọ́wọ́ mi ọ̀ àlẹ́bí wọn kọ́ mú sùn. ABS Media Channel. ìyá ìgbọ̀dọ̀ dákẹ́ sábàlì sàdúrà àlẹ́bí kò lè tó wa. bọ́wọ́ bá a náà káwọ̀ yìí àdébìnrin àti gbọdọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ni kẹta àbẹ̀rẹ̀ sí àbálá sábàlì bẹ̀rẹ̀. torí àlẹ́ tí mùsùlùmí bá láti lọ sí. ABS Media Channel. òkè ní àlàyé lè ṣe ìfàǹfààní àlè. ṣàgbọ́dì bẹ́ẹ̀ fún aláàlá yìí kí gbogbo dáàmì bá bí bá rí lójú oorun yà àti ní sílẹ̀ sálẹ̀ tó sọ̀rọ̀. Fáṣùbà kódà fáṣùbà tó máa ń tàn máa òun náà ní kíní orin bẹ́ẹ̀. يا عبدي فتحدث الليالي ذوات العدم كنت النبي صلى الله عليه وسلم dáadáa níwájú wọn a máa sábà lọ pípa hálóhù káàkọ́lẹ̀ kan wọn á lọ gbòkú tó bá rẹ̀ pẹ̀lú àmà rẹ̀ nípa nípa gbígbá ọlọ́run ọba rẹ̀. ABS Media Channel. kílẹ̀ ìwà ń fẹ́rẹ̀ ó wá ní kábínẹ́tì náà máa ra wọn àmì kan láàmì ara wọn ẹ̀ka àtà sàlàyé àwọn àmì táwọn èèyàn ń láwùjọ. ọ̀gá ti náà wá bẹ̀rẹ̀ sí máa ra wọn àmì tó náà máa.

أم كان يسلم علي قبل أن أبعثه الذي تدري من بيجي أربيا هذه اللي مكتوب فكنا أولنا قبل أن أبعث كنت ما كان يسلم علي يوم الدين الذي إني لا أعرفه الآن ABS Media Channel. أمين أنا هو مكان الذي أ ó dàbí pé nǹkan kan kẹsẹ̀ sí i. èyí lórí mú ànábì lọ bá ìyàwó wọn ń jọ kàkàdídá tó wọ kàdídá ìmú àwọn ọ̀dọ́ nítorí náà màmá dẹ̀ báyìí nítorí màmá dẹ̀ báyìí nítorí màmá máa gbọ́ títí sí àwọn ọmọ òun láyà mi. وإن أخشى أن يكون بي جنابة يقول بل أو الجنون في الكوش الأرض AVS Media Channel خديجة لم يقل الله ليفعل ليفعل ذلك فيك يبدا عبد الله فكر بقى يبدا عبد الله إيه، إيش بدأ بنسأل فكر كان يوزنها الجاه فلا امور يستغربون AVS Media Demo. Da mi ne vedo niente, io mi aiuto a facciamo un suraibolla, ma da da del gente. Allora, tu non sai se volevo da noi, ABS Media Channel. Nígbà gbogbo tí máa ń gbìyànjú ló dúró padà wá gbóyè ìdúnúdélẹ̀ gbogbo tó bá bí kàkàdé pèlú bóòlù. Kàdíjà wà lọ bá rọ́lọ́kọ̀ tó bẹ̀rẹ̀ òfin. ABS bàbá Kàdíjà ni. Bàbá ẹ̀gbọ́n rẹ̀ bàbá àmì náà lókè. Ọkọ̀ yìí máa ní bọ́ọ̀lù ẹ̀ka. Báyìí báyìí báyìí ni máa ń tẹ̀lé. Wọ́n kà nígbà náà ní àwọn tí ò bá wọn lágbára tẹ̀lé. AVS Media Channel. ó ti ká sílà dáadáa rẹ̀ káàmì rẹ̀ gbogbo olùkùtà gbàgbà àgbẹ̀rẹ̀ wá ní ogun sílà kan ti kọ pẹ̀lú ibùdó tó ibùdó náà nìkìlẹ̀ báyìí. òun lè táwọn lè gbọ́ yìí. ó ti fi ń tíkọ̀ sí yálọ́kọ̀ múlò fún ẹnu. AVS Media Channel. nípadà á máa ń jà lábẹ́ ọ̀rọ̀ mi. gbèsè lọ́kọ̀ sí ọkọ̀ yóò kọ̀ nígbà náà mọ ní báyìí báyìí báyìí mọ ní báyìí báyìí wọ́n kọ̀ ní ilé ẹ̀kọ́ sí wọn dùn kan. فإن هذا ناموس مثل ناموس موسى أمي كان وابي من وابا متنانو فإن بعث وأنا حي فتعذره ABS Media Channel လို့တန်ဝန်တို့ဒီရှိပါရှိဘူး فيعبد يكتب ونحوه ويؤمن به يمسك بقى حديث الإمام محمد أحمد TBS Media Channel. هو واحد مش وحيد واحد تسليم الله أحد خلقه ABS Media Channel بواسطة أول المعنى قال عبالك يا لبا يتم يدان الشر إذا دانتني أو إن دانتني كي أنا أقول لك GBS Media Channel. Hola, mejor. ABS Media Channel. Àti àwọn ọ̀tá ń pè ní wọn sáwọn òṣèlú gbọ́dọ̀ wọn bá jẹ́ àrí àtọ́gbó olómo rẹ̀ bẹ́ẹ̀ ọba títí máa ń sọ̀rọ̀ ni à ń ti pè. Kí ni kí Media Channel. Kọ́lọ̀ ń bá bá a sọ̀rọ̀. Àbí kọ́lọ̀ ń tẹ̀ wá mọ́ òjíṣẹ́ sí ní wá sẹ́yìn àbí ṣe àgbàlá Yine ne var? Ne diyorlar ki ki var mı? KBS Media Channel. Öyleyse kırmızı. Doğru mu? Sokol ọ̀nà tí níta nàbí ìjókòó rẹ̀ tó kú nínú máa ń àbájọ ọlọ́dọ̀ ìgbòho tó àmì lọ́gbà Sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀sán ẹ̀fọn nípa ọ̀nà tí wàhálì máa ń gbà sọ̀kalẹ̀. Àwọn àyè bẹ̀rẹ̀ sí máa sọ̀kalẹ̀ fún iṣẹ́ ọlọ́run. Wọ́n ní ní ọjọ́ Mọ́ndé kan. Mọ́ndé yẹn ẹni tí mẹ́rin bọ̀ fáyé twenty first of Ramadan kan mẹ́lẹ̀. Nígbà tí náà ní kí Ramadan náà ní Kùránì gbọ́kọ̀. Àkọ́kọ́ àyà tó wá sórí ayé من القرآن من يكتب عباد الأمة رمضان الرسل شهر رمضان الذي أنزل فيه القرآن أنزلناه في ليلة مباركة من شراء بعد الصلاة ومن جنا له أكثر ليلة oṣù رمضان ni AVS Media. النبي سكت وقت الفرش وبها يبعث الأنبياء àwọn ànábì ọlọ́run àfàwọn èèyàn díẹ̀ ní wọn àti forty years ni wọ́n máa ń tó sì ń lọ́wọ́ forty years ìyẹn ti wá ìyẹn ti wá sáǹtì dáadáa. àti ìlú àbàlábọ agbáyìn nàta àtàwọn abálàmọ́ aṣọ́gbàmù. وبلغ أربعين سنة بل عشرين فمن وهم وعلو ثلاثين قوة وشباب وكمال وروعة ونظام فإذا زاد فكمال وقوة ونظام tí a bá ti wọ ọmọ ọdún ohun tí máa ń jẹ́ bí dáwọn akẹ́kọ̀ọ́ fi tí ó ń ṣẹ̀dá òṣè. CBS Media Group. ó ti tó lọ́pọ̀lọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn tí máa ń mú òwe pé fúlà àtìkọ́jì ó máa fún ìgbà ìlànà tó fún ẹ̀ bá ti ṣe àtìkọ́jì àti ló wá pọ̀ ọlọ́run kò ká máa ẹ̀ tó tó dàgbà náà sí náà. oríṣi ọlọ́run ga ètò ọlá wọn ní CBS Media Group. wọ́n ti lọ fún ọ́n tí yíyẹ ìdí ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí wọn. بينما كان يتحدث بغار حراء الذي يدلنا لهم بغار حراء ABS Media Channel. Important أنا ما تجي والجماعة لا لا لا تجي. أنا مثلا من بابه أنا من بومي. وأنا تجي. ABS Media Channel. لا ولا لا. أنا ولا أنا بوشنا ولا أنا من ó gbé rẹ̀ sílẹ̀ àrẹ̀lá ó wá dúró kúrò láti fíìmù. AVS Media Channel. Wọ́n fún ilé ìdókú síjòkó. Adájọ́ wá rí ohun tó ń gbé ìjọ lókè náà. ABS Media Demo. Annabi Media Demo. KBS Media Demo. ท่านบ้ามาพูดว่าไอ้เจ้าหน้าแล้วจะจำได้ไหมผมส่งวันเดียวเลิกโอ้ไม่ดีตัวเส้นดีตัวถ้าก็จะมีนั้นถึงเลยอาจจะไม่พูดว่า AVS Media Demo วันนี้เนี่ยเอ็นซีบีบาร์เดอร์เรื่องนี้ก็จะได้ ọ̀gbọ́dọ̀ ọba àlùfọ́lá mú un tó láwọn nǹkan tó ń pa náà lórí màjìlú ni lọ́nà ní orí màjá ni kẹ́kọ̀ọ́ tẹ̀lẹ̀ ọ̀dọ́ mi máa ń lọ sí ọlọ́run ọ̀tọ́rọ́ torí pé ipò ńlá lábẹ́nì kan ò débú ẹ̀ ọlọ́run ọdún ògbẹ́nì kan tí kò rẹ̀ ilé bẹ́ẹ̀ wá jòkó sí. ABS Media Channel ní òkè wọn gbé wọn ní ọjọ́ tẹ̀lé ọwọ́ tí àwọn ní wọn tẹ̀lé. lọ́nà wọn ìṣẹ̀lẹ̀ ní ó mú àná ìṣòro. KBS Media Channel. Wọ́n lọ sí àwọn ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ orúkọ wọn ń sọ fáwọn ẹgbẹ́ mẹ́ta. Ìmọ̀ ìtàkùn. ABS Media Channel. Zan yi ta layin mata su ma layin mata kwanu. Ina cin ba an ba sai ɗan layin mata ko kone ba a kiyar da Ita layin ba da lafiya, sun na fito. ABS Media Channel. A, ko kuma na kuwa ni ko wani ko mu ya. Kai na yana kuɗin yin nítorí nìkan kò bí fábíyì wa ìjókòó ó sì fún ìwé nǹkan kan ìwé nǹkan kan ó lè ní bá ẹgbẹ́ ní ìwé ọlọ́run lọ́la tó tó jáde láwùjọ àwọn wọn ò máa kọ rí wọn ò máa kà ẹnìkan náà ẹ̀yìn náà mọ̀ pé ẹ̀yìn yóò ní ìdòkó bí ti náà ń kò máa kọ kò máa kà. ABS Media Channel tọ́lá tó náà kìí gbé láti ọ̀pọ̀ tẹ̀lé ẹlẹ́yìn tó tẹ̀ka àdúgbò wọn tẹ́lẹ̀ ń tẹ̀lé àwọn tí wọ́n lè pọ̀sẹ̀ náà lẹ́kọ̀ọ́. ABS Media Channel. Lọ́yìn ìgbà láti ọdúnláyé tí wọ́n sá ìrọ̀kọ̀ fún ọ̀gbọ́kọ̀ náà. Àlékún ni àìmọ́kọ àìmọ́kọ náà ń gbé lọ́rùkú ẹ̀ mọ́ àbálọ́wọ́ Muhammad. Àìmọ́kọ rẹ̀ ìmọ̀ọ́kà rẹ̀ ìyìn. ABS Media Channel. باري وأدبه وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب ABS Media Channel. حقكم مني للوزة ألم يقني ألم هذا báyìí máa kọ́ ìmọ̀ tàbí àìlàmẹ̀hó lùdárí ọlọ́run ọba ló kọ̀ lọ. wọ́n á tàbẹ̀mú ọlọ́run ọba ló kọ̀ ABS Media Channel. وعلم العالمين جهنم وجذبها وعلم العالمين العلم والأمر ABS Media Channel. أنا

bá àwọn olùgbọ́dọ̀ sí wọn náà bá ti kò ní. ṣọ̀rọ̀ ìlànàmì àti. abs media dara. ọ̀nà kan mi. pé kí gbogbo ṣàlẹ́yìn tó bá yẹ owó tó tí ìbọn wá níbi tó bá fọ́ ọmọ èèyàn máa ń lè kọ́ ọmọ sọ̀rọ̀ gbà ní. ṣàlẹ́yìn wá báyọ̀ yóò fi àyè kò sí ẹ̀ pa ṣàlẹ́yìn. but ever ṣàlẹ́yìn tó bá dé. abs media dara. ọ̀ ṣé kóòtù wọn kóòtù náà lọ lọ́kọ̀ọ̀rọ̀ wọn ní kó ní di ilẹ̀ kú ó wá jáde kó ní òkùnkùn ó ti lẹ̀ fi ẹ̀sùn. ABS Media Channel. Ẹ̀rọ ìgbìmọ̀ tó wáyé báyìí àmọ́ àwọn ni wọ́n wọ́n àwọn ọ̀gá máa sáré lóye. Ẹlẹ́ẹ̀kẹta àkọ́kọ́ wà á yọ ọlọ́run lórí àríwá sọ̀kalẹ̀. Látẹ̀lẹ̀ gbogbo nínú ìrẹsẹ́kọ̀ọ́. ABS Media Channel. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم كان معلم واعلم علمه أول أول آيات نزلت من القرآن ọ̀pọ̀pọ̀ ayé àtọ́lọ̀ ní kòránì tá ń tà tọ́pọ̀lọpọ̀ á tó nílò ABS Media Channel. Kọ́ńtẹ́ǹtì ń lò ní lábẹ́ lọ. Nàìjíríà ti kẹ́wà. Àtàwọn ọmọdé àti wàhálà. Wọ́n ní ìtìlọ́jú ìwé nínú gbẹ́sẹ̀rẹ́ àti ìgbẹ́sẹ̀ olóṣòlá àgbàdì. Àlẹ́bí ni ABS Media Channel. Kọ́lọ́ ń so kíyà. Ó kọ́lá sí ànábì kan olóṣòlá àgbàdì. Lásìkò tí ànábì gbọ́ ìgbà kò tí ì lò jíṣẹ́. Ànábì náà ní ilé nígbà tó wá dàgbàdì kan a tún wá fún un. kèdè ní ìjẹ̀jẹ̀. òṣìṣẹ́ wọ ohun tí la ṣe ń wọ̀ dáṣẹ́. lọ́kíyá ìlú àyẹ̀wò dáṣẹ́ òun wọ́n sọ ìkàlẹ̀ ló wá lọ sí. nínú tí mo ń sẹ́lẹ̀ àtẹ́jú òní sọ́nà ti mọ ẹni tó. ABS Media Channel. àlùmọ́ àlùmọ́ rẹ̀ sọ̀rọ̀ kó o lè fi wà tí wàhálà bá lè ṣẹlẹ̀ ààrẹ sálọ bí tí ò ṣe èèyàn ìdá sálọ náà ni ibi tó yà wà. KBS Media Channel. Pàdé ní ọlọ́gbọ̀n ní sí àwọn ẹni ìlú wọn sọ wọn sọ fún ọdún wà. Ìṣẹ̀lẹ̀ bá ọ̀rọ̀ lọ sá lọ síbi tó yà wà. Tí ọ̀gá lè lè sí ara rẹ̀ bí àwọn tó pàdé ń bẹ̀rẹ̀ ààrẹ ní tó lè lọ́sẹ̀. Media Channel. Nígbà tí wọ́n délé, àlọ́ yìí wọlé wọ́n sọ fún ìyàwó wọn wípé ilé kàdíjà gbọ̀mìnú ní kẹ́kọ̀ọ́jà sọ́dún ní òtútù mú mi. AVS Media Channel. Tí wọ́n bá gbọ́ làdá ní kò fẹ́ gbọ́ lè mú yàn lóṣù. Lẹ́yìn tó gbọ́dọ̀ wọ́n nìkan ní ẹni máa ń gbọ́ ìlú. Ìṣẹ̀lẹ̀ lè sọ yẹn lẹ́ni tó fẹ́ máa gbà lákàtà tó ń di tó kò tó kò. AVS Media Channel. حتى ذهب عن أرضه ìkó ọtí wà ní ọdún ìyàwó wọn kú gbẹkọ tẹ́lẹ̀ tí wọn sọ̀rọ̀ wọn kí ń gbẹkẹ wọn kú lọ́rọ̀ tí wọn sọ báyìí díẹ̀ díẹ̀ tí gbogbo ìbẹ̀rù wọn. ABS Media Channel. ó wá di pé ìyá wa tàbí lọ́wọ́ bó ìkẹ́kí lọ tẹ̀lẹ̀ lẹ́nu ìyá kàdíjà tó máa ní kàdíjà kí ń sọ ní kíní òbí lẹ́nu àpọ̀jù báyìí.

ABS Media Channel. Ìfaradà mẹ́kọ̀ọ́dọ́ nínú wọn ṣàlàyé táwọn ìfúnpọ̀ bí ẹwu tí jáde láàrin ọkọ̀ àtijọ́ lára pọ̀ mọ́mọ́. Kọ̀m̀pútà ní kàlẹ́. ABS Media Channel. Wọ́n wá ìlà ọkọ̀ yìí kàlọ́ ọ̀hún ọlọ́run ò lè dókítì ọ̀ gbàtí gbogbo tí ń ṣe lọ pẹ̀lú useless of the place wọn. ọkọ ní fún pàtàkì yóò ná. ọlọ́run ló ń ké media dana. Bẹ̀rù ṣàkí wọn ní kọ́láwọn bẹ̀rẹ̀ lórí Channel ní bá fẹ́ débi pẹ̀lú ọ̀rọ̀ sọ ọ́ di kó náà ní òní ìtìjú àgbàdo. Ní àdídá ń sọ̀rọ̀ lọ́dún yìí. Sọ̀rọ̀ Mùhàmmad Iná Kàlá Tàbílò Rùwà. ABS Media Channel. Ọ̀rọ̀ mi ká ní ẹni oku mọ̀lẹ́bí òyìnbá ti gbọ̀wé ìdálẹ́wọ̀n ní gbòmìnì. Wàtọ́ sódò kò ní àdídá ọ̀rọ̀ sọ̀rọ̀ fún ọ̀pá lọ́dún ẹni bá ti fẹ́ Media Ghana. lórí sáyà ẹni ní ọmọ ń gbẹ́rù ò ní ọ̀rọ̀ máa ń bọ̀ ní ọ̀rọ̀ ní jẹ́ káyé náà tó kò ní ọ̀sọ̀ ọ̀sẹ̀ tó ní ẹni má ti ní ìwà. ABS Media Demo. Ọ̀sọ̀kẹ́bí ọmọ àlejò báwọn ẹ̀rọ ọmọ àlè máa àlejò ló. Olùpálejò ló ní ọ. Ẹni bá ti wá ń pálejò lọ lọ́wọ́ ní lójú. وتعين على نواقص ABS Media Demo. Ẹni bá fẹ́ ṣe dáadáa lọ́wọ́ ọ̀sìn dáadáa. Wọ́n kò pọ̀ lọ́wọ́.

ànábì àti ọmọ ọmọ gbogbo tó bá ń bẹ lójú ọ̀nà dáadáa lọ AVS Media Channel. Àníjà ti ní ẹni ẹ̀rẹ́ fún ìmọ̀lọ̀ ju káwà náà bá ọ̀wọ́ ABS Media Channel. làwọn èèyàn fi máa ìwà èsì jẹ́ni tí ó ṣàánú ànábi ẹ̀kọ́ kan. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tí àwọn ń bẹ́nu challenge. láwọn challenge ńláńlá tó lè máa fẹ́. ABS Media Channel. bá láwọn ìwà ìlara ó ń tọ́ ọkàn kàbálẹ̀ ló jáde níbẹ̀. ní gánà ní máa ń báyọ̀ lọ́ọ́ yóò jáde ń bẹ̀ ẹni tí ó sáǹfà ní kò ní gbẹ̀dú nàìjíríà. JVS Media Channel. bàbá mi ta lọ bá Jọ́sùn nínú ìta tó ń lò yìí máa kọjá ẹgbẹ́ àlọ́ bá wọn. Ẹ bá mi ká kọ́ ẹ̀kọ́, a ti fẹ́ sọ nílẹ̀ pẹ̀lú ìwọ ẹ̀rọ yìí. Àwọn ajẹ́gbẹ̀rẹ̀. JVS Media Channel. Sọ̀rọ̀ ní ẹ̀lọ́ ọ̀dọ́ àmì ẹjọ́ tó máa gbúrò yìí sọ títí àwọn lágbó wọn a máa wọ́n ní káàpẹ̀ ní ṣé intermediate intermarriage wọn máa sábà fẹ́ra. ABS Media Channel. Ilé òbí ẹ̀ máa ti máa bá ẹ̀ náà ló fẹ́ ẹ̀ máa bákan náà ní fámìlì náà ń dábàrà sọ àpọ̀. Ànábì náà súnmọ́ náà pàdé ó súnmọ́ pàdé gbá tí tó kàlí lẹ́tọ̀ọ́ sí kókó yẹ̀ yìí. Nínú wọn kọ́ yẹ̀ wò Media Channel. Ó báyìí báyìí báyìí báyìí ọkọ̀ ní á ìjọ ọlọ́rí òun ìdí wọn sáà máa ń lò ó wà nígbà náà tó máa ń ABS Media Channel. Wọ́ọ̀kọ̀ sọ tí wọ́ọ̀kọ̀ tí màá mà sí ìgbà náà lè fọ́ ti dàgbà dé. lẹ́yìn tó wọ́n máa kí ni kọ́ńtẹ́ǹtì kan rí. lọ́nà tí wọ́ọ̀kọ̀ yóò á sùn fún àlọ́bìgbàdá àdájọ́ ọ̀rọ̀ rẹ̀. AVS Media Group. Wọ́n sọ gbólóhùn kan sí méjì lẹ́yìn tó bá nàbì tún torí ìwé tàbí ìrírí ká nàbì rí ọba tù. Ẹni yára lè fẹ́ ní kúńtù tẹ̀lé àná. AVS Media Group. Kí n wà pẹ̀lú rẹ lẹ́ni tágbára ó máa jẹ pẹ̀lú mi dáadáa. Kí n lè bá ràn án lọ́wọ́ kí n lè bá dé fẹ́ǹdì ẹ.

فقد أدعي والله ما جاء أنا بيت مثل ما جئت به إلا رضي والله ولم يرى أنكم مبتوم ABS Media Channel. Ṣé ọ̀tá lọ́ba? Àtijọ́ náà lọ́rùn tàbí mẹ́jọ ṣùgbọ́n ìjà àwọ̀ ayọ̀ Àwọn akẹ́kọ̀ọ́ mi lè Previous media channel. Previous media channel. ABS Media Channel. تحملها فالعلم كيف يكون وحملها فالعلم كيف يكون ABS Media Channel. أنتم في فتيات وجمع للعباد မနာမလာသောမာဒပြုစုပါဝိယလည်းနဝလောသုလောဘာဝလည်းတက်အပကတဲ့ဒီမှာ ABS Media Channel ဒီမှာကလည်းလက်ကလည်းဒီမှာလည်းဝရုဒ္ဓဆိုလို့ဆိုလို့ဒီကပြတ်ကနဝနာရဲ့ဒီကဘာလို့လာခိုင်လိုက်ကွာလာလို့စေစပ်မွန်ဇော်မှာ ABS Media Channel စံတမ်းမှာဒီက ní ojú ọ̀nà táyì lẹ́nu ìtàn. Ṣèlúdá ẹ̀dáyà ni ó lọ ń dáwà. Ọ̀rọ̀ lè lòdì pani. Ọ̀rọ̀ lè gba òjò mẹ́ra, ọ̀rọ̀ lè gbẹ̀sìn mẹ́ra. ABS Media Channel. Ọ̀rọ̀ gbádùn ni, àbí wọn náà bẹ́ẹ̀ nú àwọn ọ̀rọ̀ rẹ̀. Wọ́n náà ti sọ ọ̀fẹ́ gbàgbẹ́. Ṣé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ tó lọ́wọ́ ń bẹ pẹ̀lú ẹ̀ dáadáa? previous media channel. Àwọn tí wọ́n bẹ pẹ̀lú ẹ̀jẹ̀ táwọn irinṣẹ́ gbòòrò láwùjọ jẹ ni wọ́n gbọ̀dọ̀ sí. Wọ́n kà ń sọ máa ń ṣe previous media channel. Àtàgbọ́n ń lò ní ṣèlú bá sí ìtàkùn yìí. Ìlà òòjì. Ẹnìkan ò ní mú owó ń tọ́ ẹ̀sọ́ ni wá àwọn èèyàn ń ṣe ẹ̀sùn tó wù wọ́n tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ ajé ọdún bá máa ṣe orí ẹ̀sìn ẹ̀ máa ṣe kí wọ́n fi ọlẹ̀ fún òní fi ọlẹ̀ rẹ̀. mo rò pé wọ́n ń bèrè àwọn àkókò ní ibi ìyàwó wọ́n ní kó o lù ní kó àwọn bàbá mi. ABS Media Channel. ọ̀pọ̀ làlá mi láti kú àlejò ṣe ẹ̀kọ́ ńlá ni tí gbogbo ọdún bá fẹ́ tó ṣe àyíláàbí ìdánwò wọ́n ní orí ṣe ẹ̀ ṣe ń pọ̀. ẹnìkan ká ló wọ fóònù. JVS Media Channel. láyé. ìgbà ní ọkọ̀ láyé ọ̀rọ̀ wa lọ sí ìmọ̀ ìsàn ẹ̀rọ ọmọ àjẹlá. ẹ̀rọ wọn tàbí ká ní ọkọ̀ láyé. ìgbà wo kí ni ẹni tí. JVS Media Channel. wọ́n sábà ní ọkọ̀ láyé. Sùmẹ́yà ọkọ yá sí ìyá mẹ́rin kí ló ṣe tó wá láti ilé ẹ̀kọ́ láyé. Àbí kí ni tuma dákẹ́kọ̀ọ́ lórí àwọn ìlú lẹ́nu ẹ̀yìnwá tó wọlé àwọn tó yá ìbá. Ìṣẹ̀yìn torí pẹ́lú òun máa ṣe àlàáríkà. Ṣé ní ìgbọ́ ẹ̀kọ́ náà ni ojú gbogbo ọmọ ẹlẹ́yìn àgbàgbà Mọ̀hámà Fáàlì náà ti tẹ̀ ń tẹ̀lé? Ìgbòkó ẹgbẹ̀rún oṣù lórí ìmọ̀ ilé ayé ìṣàkóso wa. ABS Media Channel. Sọ́rọ́dì Òtáni Alámàrí Pòlì, lọ́sọ̀lẹ́sọ̀lá ìwọ̀n náà àwọn àmì ẹ̀ka láti jí ìjọba Òtáni ìgbàgbọ́ ọmọ ẹwà àyè torí. Nígbà tí wọ́n ní ibẹ̀. ABS Media Channel. Sọ́rọ́dì ti ṣì láwọn ọjà àjẹjọ́dọ̀. Sàlọ́dì níta náà wípé kí wáhàlì máa wá sọ̀kalẹ̀ káwọn máa fún mi ìbásọ̀rọ̀ ọ̀rọ̀ fàkátà ọ̀lùwáhìlì. Previous media demo. Òun ṣe ọlọ́run kankan náà. Lẹ́nu àwọn àfúrà ni wọ́n ní pàṣípàṣẹ ìwáhù yìí. Topic of wáhù yìí. Wọ́n ní six months ní dáàbẹ̀bù ìwé wá. Ó bá àdájọ́ bàjẹ́. Previous media demo. Ọ̀la àwùrọ̀ kùnú. Ọlọ́run bá rẹ̀ ọ̀ọ́jì. Olùkọ́ sí Kò wá pẹ́ sáà ẹni oníwà àyíwá láfíà tó ní ìbú ẹ̀ tó ní ìbú ẹ̀ láti èyí dára bẹ̀rẹ̀ ní ABS Media Channel. bẹ́ẹ̀ ni dára bẹ̀rẹ̀ sọ ń parẹ̀ ẹni láàrín bá lọ ń dọ̀tàn láwọn ti lọ ìlẹ̀ ìmọ̀lẹ́kù lẹ̀bí jẹ́ ẹ̀mí bí lọ́gọ́rì. àwọn báyìí màláyíkà tó wá bá wọn ní. ABS Media Channel. ṣáájà ìgbókùkà àwọn kan gbójú òkè àwọn báyìí. Kí ló sáwọn? lókè sọ́nà ó wá sí ayáyá àìdúrà ìmọ̀ dásílù. ABS Media Channel. ABS Media Channel bọ́lọ̀ ti ní kó níbẹ̀. Ẹ̀rọ ìdúrà àti máa ń gbé iṣẹ́ lọ́wọ́n ọba àlejò aláwọ̀ àfáàkà ní ní méjì. Wọ́n kọ́ nà méjì ọ̀tọ̀. ABS Media Channel. Tí ìbánisọ̀rọ̀ ọlọ́tọ́lọ́ máa fi ń sọ̀rọ̀ láàrin láti fi kọ́ra wá lóṣù wá rẹ̀ lọ́sùn. Ó ti wá ní ìfẹ́ ayé oṣù ọjọ́ kan ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀ láàrin láti. Ọlọ́kọ̀ọ̀kan sì máa ń wá pẹ̀lú pọ̀jù níbi ń sọ ọ̀pọ̀lọpọ̀ wáyé buhari kúlẹ̀ àdìní kàtí ń lọ lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́dún. àkọ́kọ́ ní àwọn ọ̀rọ̀ tó buhari máa ń sọ̀kalẹ̀ wípé wọ́n hàn yìí máa ń wá gbòdì sọ́dọ̀ ọba àti ọ̀rọ̀ àbó ẹ̀yà sọ̀rọ̀ ABS Media Channel. Kí n ta náà ní sí èyí lójú owó kó jẹ́lẹ̀ àkọ́kọ́ náà. Ẹlẹ́ẹ̀kọ́ yìí, inú ká náà lọ TVS Media Channel. Mereka macamnya menterjolong sokan dan mundur. Kemudiannya ada kena orang ada produksi dan bangsa biru ini mereka tuan sero. TVS Media Channel. Oh, ni selain tiga media tak. Ada sisi. Karena kita fikir awal mana, awal mana. iṣẹ́ ẹ̀rọ sẹ́yìn ṣe ẹ̀dàtí òní transfer fún ọwọ́ ìhàrá. Ọ̀nà kejì náà nàta mẹ́rin máa ń gbà wá. ABS Media Jẹ́nà. Oye fún Màláíkà dìbò nínú ẹwọ́ ìwà. Owó ra ìwé òní Kenya ni wọ́n sì máa gbọ́ ẹgbẹ́ sì máa gbọ́ ní mọ́ sọ̀rọ̀. Ìwé wa ní wáyé náà. Ó máa ló kàn sí sábà máa. ABS Media Jẹ́nà. Ẹgbẹ́ ọ̀rọ̀. Ilé ìwé sọ̀rọ̀ sábà ọlọ́run ọ̀gá àwọn oṣù mẹ́wàá pẹ̀lú àdáni tó ń sọ ń gbèrò ìgbèrò lọ́wọ́ àtẹ́bí tí ó lọ bẹ́ẹ̀ táwọn ń gbọ́rọ̀ rẹ̀ lọ́pọ̀ ẹ̀mí ìlú ló tó bá owó ìyàwó ní ẹgbẹ́ dànù. ọ̀nà tí a yìí dé ní ìgbà ìgbà wa ọ̀rẹ́ kan náà ló ká gbogbo rẹ̀ bàtà náà wà tí ìlú fi là sọ ló sọ láti ìjà lọ. lẹ́yìn kan náà tó ń fi àgbẹ̀dẹ́ tó pọ̀ gbọ́dọ̀ ìyàwó ni ó tí wọ́n ń gbọ́ àgbẹ̀dẹ́ àlejò oníbàákà ní aṣọ ìṣẹ́gun àlè yìí. wọ́n àrí tó bá wá bá wọn tí agbègbè kọ́kọ́ dún gbọ̀ngbọ̀ngbọ̀n táwọn jọ òun ló lè jù bá wọn láti lè rí sí AVS Media Channel. Nígbà àwọn ẹ̀dá lágbàtò bí ìmáyà kù màláìka ò wọ̀ wọn. Màláìka ò wọ̀ wọn. Hátà iná jẹ̀bi iná húlà yàtà bàṣọ́dọ̀ àdọ́fà. Àwọn tó ń bẹ ìgbẹ́lá náà wọ́n. AVS Media Channel. ليل الشديدة القلوب لقد شئت موعية وانت بدلا أنا لم أرى شيئا مكشوما من هو اليوم Kepada si anak yang melodi yang tulisan berat, kan penuh semua. Itu pulang. Uji angkuri yang kita dari kepada musuh. Itu angkuri.

ولقد رآه نزلة أخرى لم يكن شامل بالكلم تستطيع كما يريدها كان يتكلم ملائكة جبريل ويجلس ملائكة على جبريل أنا فاهمة ABS Media Channel. Selotan net menggalon ngobasoro. Dan nígbà tó ń bẹ lókè sánà ìyẹ̀dẹ̀ náà ti fẹ́ bá àwọn wáyà yìí rẹ̀ bí wọ́n kà sí. GBS Media Channel. Bẹ́ẹ̀ ni ìjọ ẹni káàdì náà yìí máa bọ́lọ̀ sọ̀rọ̀ délé bí Musa ṣe ń bọ́lọ̀ sọ̀rọ̀. A sọ̀rọ̀ kan fún wọn àmọ̀ ìgbé alífọ̀dé lò. Ẹ̀kọ́ ọ̀sán náà ó rọ̀ ọ́ TBS Media Channel. Gbogbo táwọn ànájọ́ ọlọ́run ní ní Màdíyà ní Sẹ̀ṣẹ́rìtì gbogbo ẹ̀mí mẹ́lá àgbọ̀n. A ní wọ́n sákẹ̀ ní Mọ̀lọ́rin. Ṣùgbọ́n ló máa ń bá ní ẹgbẹ́ kẹ̀mí Mọ̀lọ́wà. Wọ́n dáná ti lọ sí òkè sẹ́mà. Ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ lẹ́sà lẹ́yìn ìyàwó tó ń ju màánú wà láàrọ̀ àti tọ̀tù sẹ́yìn kan tí ń bẹ láàrin ọlọ́run àtàlẹ́bí eléyìí kọ́ inú àwọn kò sí ìtòmí rẹ̀ mbẹ́ wọ́n ní wáyé àtàlẹ́bí tí ó ti dáhùn olóògbé ṣíṣe installation lẹ́yìn àyẹ̀rí tó súnmọ́ lórí installation fún wáyé bí ó ti jù lọ. ABS Media Channel. Nígbà tó yẹ ìgbòho ẹgbẹ́ kan lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ gẹ́gẹ́ sáyà. Ẹ̀rẹ́ ìdí nǹkan ìfẹ́ installation tún wáyé àyálò èdè tí o ti ọ̀sùn mọ́ yàrá ẹ̀yà tó yí mẹ́tò ìgbéra rẹ̀. Tẹ̀sí ntí ilẹ̀ ìwé ìyá ọ̀sẹ̀ náà ló ti ìyẹn lè lára sí lágbára tó kò náà ìwà hàn. Mo rọ̀ wá àyè bá ń lọ́dún tí máa ń gba ntí jẹ́ mẹ́sẹ̀ ọlọ́rọ̀ ọ̀dà àdókè ọ̀dà àwọn ọ̀dà tó lè ní káyé ìbá àgbàgbọ́ níta nínú ìgbé fún wa tó olùgbọ́dọ̀ lé ní ọ̀gá ti ní ìgbé àyè náà ní ọdún tó bẹ́ẹ̀ nígbà tí ìgbà tí ń bẹ tí ò ní sí àdánù ju ọkà rẹ̀ lọ ní ìsìlámù yóò sì fi ọmọ ìlú kọ̀ọ̀kan. Ẹgbẹ́ ọ̀gáàrà á ń lò lọ sí ilé ẹ̀jẹ̀ ṣàǹkà mábù ìlẹ́yìnà ilẹ̀ ìlàsí. Ó yà mọ́ ní àwọn onífẹ̀ẹ́ rẹ̀ gbogbo tí mo ní lọ ọmọ rẹ̀ ní mo nífẹ̀ẹ́ rẹ̀ jù lọ àti tí ọmọ bá lòun fẹ́ ṣe lẹ́ka tí Súnà Nàgbèrè báyìí ní ọ̀fẹ́ yóò fi sọ mọ́. ABS Media Channel. Mo nífẹ̀ẹ́ rẹ̀ ní ìyàwó mi lọ mo nífẹ̀ẹ́ rẹ̀ ni ó ń bẹ̀rẹ̀ gbogbo ayé lọ èmi èmi ó má lò nìkan ni mo nífẹ̀ẹ́ jù ọ́ ni mo bá fi ara ẹni mo nífẹ̀ẹ́ rẹ̀ yìí lọ. gbogbo nǹkan ni mo nífẹ̀ẹ́ ní ìjùmọ̀ ẹni kò sí sí. àgbàdo alákòlù nífẹ̀ẹ́ mi yọ̀ ní àná. mo rẹ̀ ẹ̀rẹ́ bí àtúntò kúkúrú.

ìmọ̀lẹ̀ tọ́lọ̀ nígbà mẹ́bí oníká ní tó wà lẹ́nu. ABS Media Channel. Insha Allah ilẹ̀ fún ọ̀lẹ́ tó ní wa. Lára fi gbogbo ẹgbẹ́ ni tí ó máa ta àwọn ìgbàgbọ́ láti wà lẹ́gbàá Muhammad. Ìgbàgbọ́ láti máa jà ìdáhùn ilẹ̀ ká máa gbà láti mú ń tó ní ìlú tó ní òde ṣàríwá. ABS Media Channel. إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت استغفرك AVS Media Demo. AVS Media Demo.